papọ̀ mọ́ ìgbéyàwó omi ní àpapọ̀ ọlọ́wọ́. Wàá nínú ọ̀dẹ́ ọba wa ní. Àkọ́kọ́ àdéjọ́dọ̀ àpapọ̀ àìní ti àwọn ọmọ gbígbà tó ti mẹ láàrin obìnrin àtọkùnrin tẹ̀sán fún ara ẹni láì bá ọ̀nà tí ṣẹlá àìbá ìjọba ayélu sí ẹ̀mọ́tò bẹ́ẹ̀ láti kọ̀ fún àwọn wàhálì hàtìlẹ̀ ọ̀hún àríyá lọ́wọ́ ẹ̀rọ. Bákan náà, ẹni tó lọ́rọ̀ àyè ọ̀sán náà kọ̀ nípa ìmọ̀ ẹgbẹ́ ilé ní ọjọ́ àyà ẹni pé ìkàtí ẹ̀jẹ̀ náà Muhammad ọ̀nàmọ́ ọ̀nàmọ́ tó pọ̀ náà àyà èyí ti ọ̀rọ̀ nípa ọ̀gbọ̀n àyà tó tó pọ̀ tó náà fi ẹ̀kọ́ rẹ̀ jẹ́ máa ń ṣe ẹ̀ka ìta ìpè ọkọ̀ ìpa ìpàwọ̀ ìta àbúrò ní ah, àmú ẹ̀ka. nípa àdéhùn wa ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn jẹ́ afá láti ìgbìmọ̀ ìta àdéhùn wa láti àwọn ìjọ rẹ̀ tí wọ́n ti àdéhùn wọn àbá wa fi dáwọ́ àwọn ìgbìmọ̀ ìgbọ́ra àdéhùn wa. وعن ربه كل صبر عن أبيه رضي الله عنه فنقل اسمه ربه رضي الله عنه وأن رسول الله صلى الله عليه وسلم أبى الكلام كلام قال من إني كنت أتت لكم بالاتباع الإسلام أنا يريد أن أسلكم مثلا كفاكم وبعضنا تبعي في تلقاء وإن الله قد حرم ذلك إلى يوم القيامة ẹni ẹ̀kọ́ ọlọ́run bá ti fi léwọ̀ ọ̀dà látòlí lọ tó ti gbá ìṣe àmà òsì fi kéde ọ̀la yìí. ومن كان عنده منهن شيء فليقاتل سبيل الله فروى عن النبي صلى الله عليه وسلم في الصلاه التناول عن النبي صلى الله عليه وسلم ولا تأخذوا مما آتيتم pé wọ́n náà hàn látara pé ẹ̀ẹ́dọ́gbà pẹ̀lú wọn. Àtàlẹ́ ni kí wọ́n tó gbé orí ẹ̀kún wọn lè báyìí ó lò sí díẹ̀ máa ń tẹ̀lé lọ tó wá gbà wọn báyìí lọ́wọ́ wọn ní àwọn ọmọdé wà ló fún wọn. Àtàlẹ́ ni kò bá ní ọwọ́ wọn náà. Àpọ̀lọpọ̀ ìfọ̀sílẹ̀ wọn àbùsọ̀ àbúrò wọn àbùsọ̀ وبالمجال وعلى وعلى الشفاء. أولا بعد السباحة olùsọ̀rọ̀ tó ti àwọn àbí ní sọ nípa pé àtúntò máa ó ti di ṣọ̀rọ̀ àtúntò ẹ̀kọ́. Òṣèlú wọn á fi sọ wá lórí pé kó làwọn kan tó gbé ìkóso yẹn ti kọ́dà tó wọ́n ti fi àwọn ọmọ àti ìdílé nínú ilé kí ẹ̀ ti jọ náà láyé àbí ìyànjẹ. Òṣèlú yẹn ló kẹ́ ìdílé náà láyé àbí ìyànjẹ. Ọ̀pọ̀lọpọ̀ wọn á rèé kọ́dà wọn tó máa ń ṣe ìṣèkọ́ a máa ń sọ̀rọ̀ àwọn òbí àwọn òbí àwọn òbí wọn máa ń pẹ̀lú ìbánisẹ̀ ìrọ̀rùn péjì wọn ò tún mẹ́fà pẹ̀lú. àwọn àwọn ajá àwọn àbáwọn yìí wọ́n yìí máa ń sọ̀rọ̀ àwọn ọmọ wọn. wọ́n yìí gbàgbá àwọn òbí làwọn lé ìdílé ẹni tí àyè ìṣẹ̀lẹ̀ ní àwọn bábá bí òkú tàbí ní àwọn ti kódà wọn ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ́ pé àwọn ní ọmọ ìlú onídìgbòmí tó kàwé bábá fún tó wọn ti fún ẹ̀wọ̀n yàrá kẹ́kọ̀ọ́ lọ́wọ́ kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọ̀sán àtúbà àtúbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ọlọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ìlú ọdún ọkùnrin lọ́wọ́ àwọn ọ̀dọ́ àwọn ni wọ́n kún mẹ́rin pé ọ̀nà nàbà ìwádìí ní ká pé báyìí ìsàmúdàbò ìsàmúdàbò báyìí àwọn kan nípa àwọn abẹ tẹ̀tẹ̀lẹ̀ tí àwọn kan lé ọ̀rọ̀ fi ẹ̀tẹ̀ ni wọ́n á ti lópẹ̀ wọ́n ti máa ń gbàdá lórí ẹ̀ àwọn ẹni tí nìyí o wọ́n máa yá mi tó bá ti máa bá àwọn kan ti wá ìtọ̀ fún ọ̀kẹ́ ìtọ́jú lábára tó kù láwọn ìsìlámù ti bá obìnrin tó ní ìgbọ̀nwá àwọn tí ó ṣe lẹ́kọ̀ọ́ rí bá a ti ní àwọn. ó lè jẹ́ ọ̀nà gbádùn pẹ̀lú obìnrin gbogbo ọ̀rẹ́ nígbà pẹ̀lú obìnrin ọ̀tọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ àti àwọn mẹ́tẹ̀ẹ̀kọ́ lọ àkọ́kọ́ ó jẹ́ kí bàbá ọmọ ìgbàgbọ́ múra rẹ̀ ọ̀rọ̀ yìí mọ̀ tí ó máa lọ tó lọ dá ọ̀ ọ̀fẹ́. bákan náà tí gbogbo òun pé gbogbo ọ̀ tí wọ́n náà wúlò lé bá owó dáadáa rẹ̀ wọ́n sì fún wọn ní owó ìfẹ́ǹfẹ́ káfíń sọ̀dá àwọn ọmọ yìí àwùjọ rẹ̀. Bábí yàtọ̀ sí mi lẹ́nu máa ti wá sí lónìí ọ̀pá ìlàrí olùlàbọ̀rẹ̀ àgbègbè yìí o àwọn sábà ti wá pọ̀ alẹ́bìnrin ní ọlọ́wọ́ bá ti ní wọ̀ látòmí lọ ìlà yọ̀ọ̀kì ìyá àti ìyá àti ìjọ parí ẹ̀dàkùn ọ̀rọ̀ náà ní máa gbà sí òkú mọ́sálásí àwọn ìwọ rẹ̀ wá. a ní kí pé ó gbé máa ọ̀gbọ́n rẹ̀ wá. táwọn fẹ́ kí o lè dé ìyá wọ́n máa ti sòfin láàmú táwọn ti máa fún ara létí bàbá bàbá sọ́ra àpàtàkì dé àìsàn ìwòsàn náà. ẹ̀dàkùn ìyá máa gbé ìlú àwọn ìlú báwo la ìfọ̀mọ́lẹ́ká gbọ́ yẹ àgbọ́yé ẹ̀sìnbálẹ̀ ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọkùnrin yóò fi ẹ̀kọ́ ìwà ìfọ̀mọ́lẹ́ká gbọ́ yẹ ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe ṣe ìwà báyìí àwọn àwọn awak, ìgbà awak wọ́n ń wọ́n awak lè fà á wọ́n si kíkẹ́ sọ̀rọ̀ yìí sí ilé ọ̀mọ̀jáde ni, àbí torí kọ́mọ́tì wọn sọ̀rọ̀ kí pẹ̀lú bí ìbá wọn fún ìfẹ́ pẹ́pẹ́pẹ́ tí ó wá sátẹ́nu ẹ̀ nígbà pẹ́ dára mi lọ́nà ní dára mi o pẹ̀lú ọ̀sàbá ẹ̀gbẹ́ náà ẹgbẹ́ mi lè ẹ̀dá wọn ti máa gbé ìlú ní àtàkùn ìlú dáadáa sábà ti bọ̀ wá bá mi wọ ẹ̀ká kálù sama biar sama di boleh dua kali hari ini untuk Untuk apa? Bukan untuk apa? Masih jadi macam apa jadi pun cuma di dua musim lagi. Kalau kita jadi kalau apa? Imam ini masuk banyak ikan ada lagi edukasi ada lagi itu pun kira ni lagi dalam dunia, alam alam. Apa yang ada orang orang apa kọ́mpani wọn lẹ́nu ọ̀nà tí mo bẹ̀rù kankan bá ìfẹ́ bá ìgbòho fún ìgbọ̀rọ̀. Òbí kí àwọn ọmọ ẹ̀sẹ̀ lórí ìmọ̀ ní wọn sọ fún wa. Ìjọba tó náà ọ̀rọ̀ ti kára gbogbo ọ̀rọ̀ ti kára gbogbo olùkóró ó fẹ́ ti ju ọlọ́ọ̀ba wọn ti fi ó fẹ́ wa àbúrò kan ọ̀rọ̀ àti ọ̀rọ̀ wa àlàyé ọ̀rọ̀ àwọn pé wàhálà ìgbà yẹn pọ̀ ilé òkú ọba ilé orí yóò ti wá sí wọn ní bákan bíi fún wọn níta bẹ́ẹ̀ wọn tọ̀ ọ́ lórí ẹgbẹ́ ọdún yìí wọn ni wọn ta kọ́ọ̀lù ọ̀rọ̀ tí ìgbà kọ́ kọ́ọ̀lù ọ̀lọ́ kọ́ọ̀lù lọ kọ́ọ̀lù kọ́ọ̀lù ọ̀lọ́ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí ìdí gómìn náà bá ti lọ sọ́nà gómìn lábẹ́ ọ̀sùn tó lóhùn wọn ni wọn wá ní wọn rí wọn rí pàṣẹ tó fi máa dé márùn wọn àkọ́kọ́ rẹ ìgbà báyìí wọn lọ́wọ́ yára yóò nà fún ìgboro ọ̀sìn ní àwọn látara fi ọrọ̀ òkè ọdí ẹ̀ta àwọn ìṣẹ̀lẹ̀ lè fún wọn kẹ́kẹ́ sí ní àgbo ẹ̀ ẹ̀ tí wọ́n ti ní koro bí wọ́n ti máa yà bí ara tí wọ́n ti lè tó lẹ́ka bí yẹn kí ilé bá ti jáde lọ ẹ̀ ká máa lo ìdùnnú wa ọ̀pá ìfún àwọn ẹ̀sìn ara tí wọ́n bá ti di aláwọ̀ yẹn lọ́wọ́ obìnrin ní ìyànfẹ́ ní ìyànfẹ́ fẹ́ gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ̀kọ́ wọn láti tìlélẹ̀ láti pé àbọ̀rọ̀ wọn kí ní tẹ̀lé gbogbo wọn láti tìlélẹ̀ onìkan mùsùlùmí ọlọ́run sọ pé sọ́run kan tó pọ̀ mùsùlùmí gbèmí yóò lè jẹ́ wà ní ìlú mùsùlùmí àpọ́nlé náà lánàá ní ìwọlá máa rọ́n ṣe fúgẹ́fúgẹ́ lábẹ́rẹ́ pé ẹ̀dá fún ẹ̀fún lọ́rùn ọlọ́run yẹn ló wà tó a ní kọ́ lọ́wọ́ irú àwọn òbí ọ̀nà bẹ́ẹ̀ ẹ̀tọ́ á jẹ́ àdéṣọ́lá ọ̀dọ́dá máa àwùjọ àdúgbò rẹ̀ àwọn àwo àdúgbò wọn láwù kiri bí àbá àti ní kọ́ ní kéwù kí sábà ní ti wà ní inú àtàwà àti àbọ̀ olùdókòwò bọ́ọ̀lù bá bá tẹ̀ ọ̀la ní gbangba lẹ́nu rẹ̀ ìtọ́nù yìí ó lè di ọba ìlú náà àwù àti káwọ àdúgbò yìí ká ló dàbí àdúgbò tó yẹ mùsùlùmí àbí àbá àgbà rẹ̀ pé ká ló sí àbá àgbà náà àjà òun ìlówó ìdámọ́sí ìtọ́nù òun ti bẹ́ẹ̀ láwùjọ tá a wà yìí ìsìlámù ó fẹ́ káwọn báwọn yẹn lò pẹ̀lú ọ̀la sáńdé àwùjọ wọn ni o kẹlẹ̀ mọ̀ náà ọ̀bẹ̀rẹ̀ ọ̀kú ìlú àìlò wíwẹ́ o bẹ́ẹ̀ bá báwọn yẹn sọ̀rọ̀ ẹ wo dẹ́gbọ́ra sáńdé wọn bí ẹ̀sẹ̀ ní wọn sọ̀rọ̀ kí ẹ̀kọ́ mọ̀ yàn gbàgbà ó lé ẹ̀lú lé ẹ̀lú lé ẹ̀lú nítorí ẹ̀bá sọ̀ra àwọn yóò padà pé ọlọ́run àtàlẹ́yìn lọ ewu ńláńlá tó nìkan lọ́nà ọ̀sán mi parọ́ tó láwùjọ wa yìí ṣe ìkọ́dà wa tá a jẹ́ mọ̀tò yẹn dá mọ̀tò tí wọ́n jẹ́ ní fẹ́ẹ̀sì kò tó gbọ́ yé kéré bíi two percent látọ̀ sí ọgbọ́n ibi olóòtú ẹ̀mí tó ọ̀rọ̀ rẹ̀ ẹ wà lọ bá àwọn òbí ọmọbìnrin náà kangaroo lẹ́nu lọ́dọ̀ sí wọn pé àtìgbọ́ èyí àtìgbọ́ ni pé kámá àfọlọ́pàá wọn ni àtìgbọ́ ni wọn pé àtìgbọ́ tẹ̀ dára pé kámá àfọlọ́pàá wọn ni pé pé pé tẹ̀ dára wọn ni bọ́ tí wọ́n á lè fọlọ́pàá wọn àbọ̀là wọn lè fọlọ́pàá mú lọ́nù kẹ́gbọ́n wọn lé tó ẹ̀yà lọ bá àbáyọ̀ wọn lọ́nù bóyá yóò lo jọ́nà ìfẹ́lẹ́ ìfẹ́lẹ́ nípa ọ̀rọ̀ kọ́sùn àwọn àbá ọ̀sẹ̀ tí lórí ti ju ìbílẹ̀ ṣe àwọn akẹ́kẹ́ kọ́sùn ọjọ́ mẹ́rin náà ṣé báwọn pé nílò ju ọjọ́ mẹ́rin lọ ọjọ́ mẹ́rin lónìí àwọn ọjọ́ mẹ́rin lónìí ti kọ́sùn àwọn akẹ́kẹ́ tó gbà nípa tó bá ti ayé ní ìjọba lọ́mọ ti kọ́sùn lọ tó bá ti sè so kékeré wọn òun ni wọ́n ní ẹ̀rí bọ̀dé ẹ bá tó máa wá tẹ̀lé sí ó dà pé máa ti ẹ̀sìn rẹ̀ lórí pé mo tẹ̀lé ìgbé lu ẹ máa ti ẹ̀sìn rẹ̀ lórí gbèsè àyẹ̀sìn ìlú ọ̀dọ́ máa ń dáàbò ìgbé ẹ̀ báyà tó ẹ̀yàn sílẹ̀ kó máa tẹ̀ka kí àwọn rẹ̀ gbé ẹ̀ alẹ́kùn yìí pé ìkírun tó kẹ́ sọ fún ààrẹ tẹ́lẹ̀ síbẹ̀ tẹ́lẹ̀ ìwọ̀n lọ́wọ́ sára ìfọ̀ àbíyá kò ní jẹ́ àwọn ọ̀gá máa tẹ̀ síbẹ̀ lọ́wọ́ sára ìfọ̀ àbíyá àwọn ọ̀gá ẹ̀rọ àníkọ́ máa kí ní kọ́ òun ní ìgbẹ́kan gẹ́gẹ́ àdéhìí àárẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ àdá àti àkọ́rọ̀ lọ́yà nínú ìyàlá ọ̀dọ́ àdá. ẹ̀rọ ìlànà lọ ìlànà ìlàwọ̀. Thank you. jẹ́rìí Àwọn àríra láti àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ilé bá àwọn àríra, àrílọ́pọ̀.